ti bá wọn sọ ẹ kọ́kọ́ ṣí ojú náà ọkọ̀ ṣí ojú. ó dàbí pé kò ṣúọ̀ fún wọn ìbátan sọ kò ṣúọ̀ fún wọn. ẹ bá mọ̀ pé eh, ẹ bá eh. mọ̀ pé ṣúọ̀ fún ẹ ṣí ojú. ẹ sùúrù àsífà ó dàbí wọn múra lọ́wọ́ ni ó dàbí wọn wá sọ lọ́wọ́. Hmm. àfa àdúró de yín o ẹ̀yin lẹ́ ń dá wa dúró báyẹn ilé ẹsẹ̀ ká mú déètì adẹ̀ tí mú déètì o. ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sà sí àlàáfíà lẹ wà sà. mo rí fídíò yín tí ẹ ṣe so inú mi dẹ̀ dùn sí fídíò tẹ́ ṣe yẹn because eh, èmi ọba àgbáyé mo ní kò sí àfáà kankan tó ríran wọn rí kankan babaláwo kankan ò rí anything wòlíì àfáà eh, pastor wọn ò rí kankan so nǹkan tó wà nínú ike yìí tẹ́ bá fi tẹ̀síbíù wò kàbẹ́ fi yẹ̀pẹ̀ wò tẹ́ bá sọ tó wà ń bẹ̀ fún mi èmi máa di mùsùlùmí lénìí ibi tí a sọ̀rọ̀ dé nìyẹn so iṣẹ́ ti bẹ̀rẹ̀ sà. àdúgbò ọ̀dà ọba Solomon àkọ́kọ́ ni wípé àwọn èèyàn ló pè mí náà kí n mọ̀ pé. O ti wà ní online, mi mọ̀ bóyá o ti wà ní online tẹ́lẹ̀. Má dẹ̀ ṣe pè mí, ipò ti wà ní online ni mo wọ online nítorí wípé èmi ò mọ̀ tẹ́lẹ̀ pé òní gan ni ó máa ní ká ṣe feed life yìí bọ̀ nígbà tó wá lónìí tán pè mí I think that is very good. àkọ́kọ́ ni wípé tí mo ṣe wọ online mo wá ń gbọ́ tó ń sọ wípé àfa onírọ́ ẹ̀rí pẹ́ẹ́rí. àfa ẹsẹ wa rojọ́ ní bídìgàdọ. i wait farabalẹ̀. emi ò mẹ́rin farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ ọjà tó ń tà máa gbọ́ mi ọjà ọjà tó ń tà ó yàtọ̀ sí ọjà tèmi ń tà àǹdẹ́ èmi mo challenge ẹ tí mo ní mo fẹ́ wá sí láìfù pé kájọ ṣe mo fẹ́ sọ̀rọ̀ tí n bá wá sọ̀rọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ o you can do ìjọsìn ìgbà tí mi ti wá dé yẹn o gbọ́dọ̀ máa sọ wípé ẹni gbà fà onírọ́ ni. mo ti sọ pé mo fẹ́ mo dẹ̀ ti mi ò fẹ́ rí mo fẹ́ challenge ẹ ni for for for that the first correction ó fi dá sí wípé bẹ́ẹ̀ bá fọ́ ẹ̀ láti fẹ́ clear ara yín jẹ́ mọ́ lójú àwọn èèyàn farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ má bínú má bínú tí bá ti sọ bẹ́ẹ̀ má bínú má bínú mo tọrọ àforíjì. farabalẹ̀ bí àwọn èèyàn kì í ṣe gbogbo èèyàn ni làákàyè wọn rí bákan náà o kì í dẹ̀ ṣe gbogbo wa. àbá má bínú para ẹ balẹ̀ ọba para ẹ balẹ̀ ìjà ṣé ìwọ ìwọ kọ́ ló dé mẹ́mi ni wọ́n mọ̀ fẹ́ challenge tí mo wọlé. ẹ mú ní má bínú ẹ pàrọ̀ tiẹ̀. ẹ mú wọlé ìfarabalẹ̀ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó easy ni èmi lè mi challenge ẹ kìí ṣe gbà náà pé wàá máa wá sọ before kí n tó wọ láì wípé onírọ́ làáfà yẹn definitely onírọ́ nìwọ náà ń tó palẹ̀mọ́ kalẹ̀ tó fẹ́ polówó tó fẹ́ ṣe yẹn èmi kì ti kọjá yẹn torí síwájú kí n tó wọ láì ni mo ti mọ gbé kalẹ̀ kí n tó wọ láì ni mo ti mọ nǹkan tó gbé kalẹ̀. nítorí wípé mi ò wọ láìpò pé mi mo ah, challenge ohun ah, tó ṣàwárí balẹ̀. ẹjọ́ yín pọ̀ jù ẹ sọ kọ́tọ́. wàrẹ̀ balẹ̀ n tó wà nínú ke ló fẹ́ ní kí n sọ àbí. ó tán. farabalẹ̀ farabalẹ̀ nítorí tó wà lẹ̀ yìí kò lè mi lè mi challenge but ní kọ́ lọ mú ike mi báyìí mo ti ń rí ẹ báyìí mo fẹ́ dáhùn ní kọ́ lọ mú kèmí kó ṣètò nǹkan míì sí. ok ká má lo ká má lo ekele yá àbí. Ah. lọ mú kèmí kó sọ nǹkan míì sí andé ọ̀rọ̀ kan tó ń sọ sẹ́tímẹ́ǹtì kan tó. mò ń bọ̀ mò ń bọ̀ ẹ fi sẹ́tímẹ́ǹtì sílẹ̀ mò ń bọ̀ mò ń bọ̀. ó lè sọ wípé ìwọ ló ń gbójú lójú aláyé kí n má tí ì kó má wá sọ wípé ẹ ní fún àyè ìwọ ni ó ìwọ kọ́ ló máa sọ mí déèyàn ìwọ kọ́ ló níyàwó níyàwó mo lọ́mọ èmi ń bọ́ wọn mi ò dẹ̀ tí ì rí ẹ nínú ayé. ìmọ̀dára mo kí yín o ẹ má bínú sáà. ọ̀hún sábà ẹ má bínú tó rà nẹ́bí àwọn alẹ́ kò sàn ẹ wá bínú ẹ jẹ́ kí n sàn kankan ṣé ń gbọ́. ẹ ẹ no no no anybody ní àǹfààní àti sọ ẹ má bínú ẹ kàn dé ẹjọ́ ẹjọ́ ẹ má kẹ́ni bẹ̀rẹ̀ má ti sọ. Ọ̀rẹ́ máa ń sọ fún mi, ìgbà mi ní ká ṣe kí nìkan. Ó rèé àbá, èmi ìrẹ́lẹ̀. èmi rè. àáfà máa pa dátà ni. ọkà ti fo fẹsọ dìjà ọkà fo ọkà ti fo. ọba sábìsì ni sábìsì ni. dátà àáfà ti tán ọkà ti fo ọfà máa ah, ah. ó máa sọ dìjà ọba farabalẹ̀ mi ò sọ dìjà mi ò lọ́bi kankan. kí ló wà bí mo ti farabalẹ̀ kí ló wà bí. máa gbọ́ mi ọba Solomon sórí lójú ara tiẹ̀ ló ti ń fara ẹ̀ lọ́lọ́run. ẹgbẹ́ mi pọ̀ jù wá òròjọ́ níbí a ò ráyè gbogbo. rárá gbọ́ mi ṣe sùúrù tó bá tí wọ́n mọ̀ pé ò ní sùúrù ṣe definitely irọ́ tó fẹ́ pa yẹn ni òfin ọlára balẹ̀ fara ẹ̀ balẹ̀ bí irọ́ tó bá fẹ́ pa bá fẹ́ fi ẹ́ lára balẹ̀ wá fara balẹ̀ ni ẹlẹ́kọ̀ọ́ lèmi tó ń bá sọ̀rọ̀ bí abájá ń bẹ́lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ èèyàn máa ń fara balẹ̀ ni sọ ni pé mo ṣe wọlé mo sọ fún ẹ èyí tó tó ń ṣe bí ẹni pé bóyá kò sírú ẹ láti fi fọ rẹ mọ́ yẹn no nǹkan àkọ́kọ́ tó máa kọ́ jáǹsà nǹkan tó gbé lọ́wọ́ tí màá sọ fún ẹ tí mo bá sọ kìí ṣe wípé mo fi ń yẹra mi àmọ́ mi kàn fẹ́ jẹ́ kó fi mọ̀ ní wípé ọlọ́run ò dá wa bákan náà ibi tó rí dé ló mọ̀ dé ó ní fọ́ra ẹ mọ̀ wá jókòó síbi àyè ibi tọ́lọ́run bá ti fi ẹ́ nìyẹn nítorí wípé bẹ́yẹn pásítọ̀ bá rìnà ẹ gbọ́ bẹ́ẹ̀ bá rìnà rárá tójú yín fọ́ òun rèé alukùránì rèé lọ́wọ́ mi alukùránì tí máa dẹ̀ fi wò rèé. Hmm? mi ò nílò yẹ̀pẹ̀ mi nílò kankan alukurani tí màá fi lò lélẹ́yìí tí n bá ti wá sọ nǹkan tó ń bẹ́ mẹ́ ò gbọ́ má parọ́ o nítorí gbogbo ayé pátá ni wọ́n ń wù ẹ́ right now gbogbo àwọn tó ń pè mí láwọn tó jẹ́ ènìyàn ọlọ́run tòótọ́ tó ní kí n má wá síbí pé torí tó gbé kalẹ̀ kí n tó débí. n tó gbé lọ́wọ́ ló ní kí n sọ nǹkan tó wà nínú ẹ̀. E ṣe tára máa ní kì kàkàkà lójú ogun lè òró mẹ́rin sọdọ̀ òkè onílé kẹrin wájà lọ́dọ̀ òkè. ó máa sá lọ pẹ̀yìn ni sẹ́ẹ̀rì pé àwọn àdìjọba ẹ fira yín sẹ̀sìn ẹ kàn fira yín sẹ̀sìn ni. ọba kílẹ̀ wísà. ẹ̀yin ẹ mọ̀ pé ẹ̀yin náà ẹ ti mọ̀ tẹ́lẹ̀ wípé kò sí ẹni tó rí nǹkan kan àfọlọ́run. I know. náà náà ti ń sọ látẹ̀kan so kíyàn wá ojú ń tì mí ibi tí mo wà yìí but mi ò ní choice láti má dúró hmm. wàláì ojú ń tì mí gan mo fi ọlọ́run búra gan hmm. ojú ń tì mí gan ojú ń tì mí gan tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tí mo fi sọ pé ojú ń tì mí ni pé kò jẹ́ kí a bá a fà níbi gbogbo àwọn nǹkan yìí nítorí pé ẹni tá pè lánàá bí wa yẹn kò sọrú ẹ̀ rí kò anábì ò sọ fún gbogbo anybody pé òun rí nǹkan kan rí so oníkálukú wá sáyé ló kádàrá wa lọ ni àfáà tó bá sọ fún yín pé òun ríran kí ló dé tóun ṣe kí ló tí ò ṣe ríjọ tóun máa kú kí ló dé tó yẹn ń ṣiṣẹ́ kí ló dé tó fi ń ṣiṣẹ́ kí ló tí ò ṣe mọ déètì ìjọ tóun máa ṣoríire látijọ́ ẹ̀ tó fi ń dààmú so ẹ̀yin gan mọ̀ ọba gan mọ̀ fúnra wọn pé àfáà kankan ò rí anything pásítọ̀ kọ̀kọ́ rí anything. àáfà yẹn ti sá lọ kò sí bí mọ́ kò sí ní comment section o kò sí bí mọ́ o ó ti lọ o ẹ má sọ bẹ́ẹ̀ o ibi tẹ́yìn rìn délẹ̀ máa sọ o ó lè rí kankan o because tẹ bá ṣàkíyèsí àáfà yẹn tẹ bá ṣàkíyèsí àáfà yẹn ó lẹ́nìkan tó wà lọ́dà ground tó ń sọ ọkọ tó máa sọ so ó ṣe ṣe kẹ́nìyẹn jókòó sórí awọ o ó ṣe ṣe kẹ́nìyẹn jókòó sórí awọ o hmm. àáfà yẹn ó lè rí kankan o bá mi wo comment section bóyá ó sì wà ń bẹ̀ bóyá kan ti rọ. ẹ túmọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ̀yin fans wa tẹ àfáàn ẹ̀ bá wa ẹ̀ bá ẹ̀ tún bá wa hashtag ẹ̀ ẹ̀ bá bá ṣíye wa jáde tó wọn àti wọn. ẹ ọba ọmọ hashtag ẹ̀ jáde ń sìn. ó kò fẹ́ wá fọ́ǹbù lásán ni kò kò jambla ó kò fẹ́ jambla ni ó kò fẹ́ jambla. àfáà tẹ bá wá sókè ń sìn ẹ máa ń ṣàlàyé ẹ kò sọ straight ẹ kò sọ ọmọ tó wà ń bẹ̀ fún wa ẹni kí lọ sẹ́ǹjì ike mo ti sẹ́ǹjì ike. Eh, ọba dẹ̀ ti sọ̀rọ̀ sí ọba ti bẹ̀yìn bó tilẹ̀ jẹ́ pé ẹ lo o ẹlòmíì ò lè lo o fọba bẹ́yìn bọ̀ á gbà nítorí pé ẹ fẹ́ bá a sòótọ́ ni so ẹ jọ tẹ bá wá sókè ń sìn tó bá hashtag yín jáde ẹ jọ nítorí Ọlọ́run abẹ nítorí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ jọ ẹ kò sọ fún wa straight nǹkan tá a fẹ́ nìyẹn dáàzọ. a ní kò lè wá mọ́. ọ̀bọ̀ òṣùpá wa mo ní bìlíìfù náà fáyẹn. Sàmà lẹ́kùn. Àlékún sàmà ọlámọ̀. Ẹ káàárọ̀ ọba. Kí ló fẹ́ bá wa sọ point? Kí ló fẹ́ bá wa sọ point? Nígbà bẹ́ẹ̀ sọ fún yín ni wípé kò sí àfà kankan tó máa lóun rí nǹkan kan. Àfà tó bá sọ pé òun rí nǹkan kò ń ṣe Mùsùlùmí gidi, kò sínú nínú ìṣẹ́. It's okay, ikọ̀ tá a fẹ́ gbọ́ nìyẹn, àti gbọ́. Ismaili Ismaili Sufi yes I'm a bàbá o ẹ káàsán. <laughs> ṣé ẹ̀yin máa ń rí nǹkan tàbí ẹ̀ kì í rí nǹkan. kò sí mùsùlùmí gidi kẹjọ sọ pé òun rí kankan ọlọ́run bá ló mọ̀ kọ́. ó dà. ẹ jọ ẹ̀yin fáàsì ẹjọ bá a tàgà fáyẹn. gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá nínú ilé nǹkan tí mo wá púrúfù fún yín ni wípé babaláwo ò rí anything àfa wọn ò rí kankan nǹkan tó wà ní ọkàn wọn ni wọ́n sọ síta wòlíì kò rí anything so pé àwọn àfáà ẹni sí táàgì babaláwo ẹ síbí yìí táàgì àfáà ẹ síbí yìí táàgì ọlọ́sàn yìí ẹ síbí yìí wípé kó wá sọkò tó wà nínú ike yìí fún wa wàá rí i pé gbogbo wọn máa já parí kọ́nà náà ti máa gbá yín kọ́nà náà ti máa bòbò yín. love vision. mo ti sọ fún yín wípé òtítọ́ lèmi fẹ́ wá sọ títí máa fi kú o láyé mo wá àwọn àṣírí tó pọ̀ mo wá fi hàn yín kémi tún jáde kí tún máa sọ̀rọ̀ èmi ló mọ bí tí mo rìn dé èmi ló mọ nǹkan tí mo tọ́jú bọ̀ èmi ló mọ nǹkan tí mo rí tí babaláwo bá sọ̀rọ̀ fún ẹ mi ò ní kó bá jà mi ò dẹ̀ ní kó ná ṣùgbọ́n gbogbo irọ́ tó ń pa fún yín ẹ lọ ṣe gbá ẹ lọ ṣàwo ẹ lọ ṣe kòkó bàbá ẹ sásùn irọ́ ni gbogbo ẹ̀ tó bá ní problem àfọwọ́fà ọwọ́ ẹ ni àbí àfọwọ́fà àwọn pẹ́rẹ́ǹtì ẹ tí o bá rẹ̀ ti ṣe àtúnṣe ó bi dandan kó rí àìnú gbà but ọbaṣà mo fẹ́ béèrè question kan why tó fi jẹ́ pé ó ṣe ó challenge because ah, àwọn náà máa ń wo fíìmù tó máa ń challenge ọdún mi. ó mọ̀ fẹ́ fi trend ni ó fẹ́ fi trend ló bá fi àtẹ̀ ó fẹ́ fi trend ni. kò yé mi sà. olúwo òdúrà. ẹ ló ọba. ṣé ẹ máa ṣé ifá yín lè rí nǹkan tó wà nínú ike. babaláwo ah, rí nǹkan ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ gbé dání ti di ẹ̀tàn. ẹ ló bàbá hello ẹ mọ nǹkan tí babaláwo ìgbà tí babaláwo ìgbà tí nǹkan tí mo gbé wá lé ọwọ́ ti di ẹ̀tàn báwo lẹ́sẹ̀ wá mọ̀ pé balágbájá báyìí ló máa jọba olírọ́ ni gbogbo yín ẹ lè kú re àfi tẹ bá ronú pọ̀ àdá tẹ bá fẹ̀rẹ̀ sí sọ òtítọ́ tí ẹ ò bá sọ òtítọ́ irọ́ ẹ ló máa pa gbogbo yín dànù. ẹgbẹ́ wòlíì adé tó bẹ̀rẹ̀. ẹ ti bayé ẹ ti bayé àwọn ọmọ wa jẹ́ ẹ ti bayé àwọn ìyàwó ilé jẹ́ ẹ ti kẹ̀yìn ọkọ síyàwó ẹ ti kẹ̀yìn ìyàwó sọ́kọ kì í sọ́kọ ẹ kì í síyàwó ẹ ogun ilé bàbá ẹ̀ ló ṣe ìyá ẹ̀ ló ṣe o ò lè o ò gbọ́dọ̀ lọ sọ́dọ̀ bàbá ẹ̀ mọ́ o ò gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ìyá ẹ̀ mọ́ ẹ ti kẹ̀yìn gbogbo ẹ ti bà gbogbo fámìlì jẹ́. àfa àtẹ̀báṣì wà bí ẹ ṣe lè send request ẹ ní àǹfààní last one láti wọlé because tó sọ pé èèyàn challenge bóyá tó ń sọ̀rọ̀ fún èèyàn kẹbi dáadáa challenges nígbà ẹ lọ challenge èèyàn èèyàn ti mú date ẹ lọ́mọ́kọ́ ni ẹ mú date ẹni yẹn tó tọ́ ó dẹ̀ ti mú déètì ní èní kò mí ní bí ẹ gbáradì àbẹ́ ẹ gbáradì. wait and get lọ́rọ̀ ṣe. tó o ti yé wait and get ni so ẹ ṣì lè padà wá. àyè wà fún ọlọ́sàn yìí àyè wà fẹ́ni tó bá wẹjú àyè wà fẹ́ni tó bá fẹ́ lọ àbámọ́dá ẹ ò rí kankan tó bá wẹjú ò ní níbi tó wà ní. ó dà mí wòlíì lè àwọn wòlíì ọba ìmọ̀wé mi sọ fún yín sáà àwọn wòlíì tèmi tó dé láti wọn ẹ̀ṣẹ̀ fẹ́ dé látàgé lónìí ẹ máa ní sùúrù fún wọn máa dé lọ́la sáà èmi ó dèmi lójú àwọn wòlíì máa rìn wọn. àwọn àwọn wòlíì ẹ̀ ń wò mí látàgé ìlú gbogbo wọn purọ́ ni wọn rí kankan. ọba kò sí sáfíìsì lágẹlú sá nítorí mi kò yẹ ṣe dédédé kò sí sá ẹ kàn dé èmi ò trọ́ọ̀fù wòlíì mi. ilé wí. tó wòlíì wòlíì kan sọ̀rọ̀ ó dàbí òun ti dé látàgé ìlú ẹ lè bá mi gbé wọlé. kí lórúkọ wòlíì kan. wòlíì jọ ẹ tún wòlíì wòlíì. wòlíì ta ni. wòlíì mi kan wà níbẹ̀ tábà wá rẹni tó wẹjú ó lè wá sí wọn gbogbo wọn parọ́ tàn yín ní owó orí kankan o they don't say adam. wòlíì táìpì èdè èké sọ ó kọrin fún ọba. wòlíì kí lórúkọ rẹ. ó ó ẹlẹ́yìn bẹ́ẹ̀ kó tún kọ́mẹ́ǹtì bìkan mo rí wòlíì yẹn tẹ́lẹ̀ wòlíì ẹ̀jọ̀ ẹ̀ tú. ifá jésù ifá <laughs> jésù wò ifá jésù ti lu wòlíì adé tó bẹ̀rù wòlíì adé tó bẹ̀rù àwọ̀ rìn Okay, wòlíì it is me wòlíì adétóbẹ̀rù ó yá. ẹni kò comment ẹni kò comment ẹni kò comment. comment ó yá wòlíì adétóbẹ̀rù ẹ máa comment ẹni kò comment bí ẹ̀mẹ́jì. wòlíì adétóbẹ̀rù ẹ máa yín sìn wòlíì adétóbẹ̀rù wòlíì ẹ comment ẹ kò anything kò ní ẹ kò tẹ anything. ìkan náà ló wọlé ẹni sùúrù fẹ́lẹ̀ tó wọlé ó ló máa rí ó ló máa sọkọ̀ tó wà ń bẹ̀. ọba solomon. ẹ ló ẹ kọ́kọ́ sí ojú yín náà. ẹ kọ́kọ́ sí ojú yín káwùjọ tó bá sọ̀rọ̀. kọ́mẹ́dì lélẹ̀ ọba kọ́mẹ́díàn lélẹ̀ kọ́mẹ́dì. o kọ́mẹ́díàn jẹ́ kí n jáda. kọ́mẹ́díàn wòlíì yẹn ò tí pé wọ́n ń ké bọ́ ẹ̀yìn èèyàn ah ẹ wòlíì yẹn ò tí pé wọ́n ń ké bọ́ ó sì lè lùkọ́ dandan náà. wọ́n kò fẹ́ máa wé táìmù wa ní sẹ́ẹ̀ wọn ò mọ nǹkan kan sẹ́ẹ̀ they don't see anything. ọwọ́ àti máa ròyìn ọba. èmi kò tẹ̀ fẹ́ kẹ́jẹ̀ mi gbẹ sórí ọ̀rọ̀ yìí ṣé rí tí n bá ti sọ̀rọ̀ ẹni kémi proof ẹ̀ èmi tó ń wà èmi tó wà níbí yìí bọ́mọbọ́mọ ti gbé mi rí ó ní àwọn bọ́mọbọ́mọ tó gbé mi tó bá rọra ju ẹnu báyìí yú ẹ báyìí ọ̀nà máa sí ni wọ́n bá kọjá ọ̀nà yẹn á tún padé padà kẹ́lẹ̀ mọ̀ wípé agbára wà níbi tágbára wà ṣùgbọ́n gbogbo agbára yẹn ló ní kíì lọ́wọ́ ṣùgbọ́n pé ẹ máa ń ríran ẹ máa ń da ifá ifá bá yín sọ̀rọ̀ ìrọ̀lẹ́ pa. ọba wòlíì ẹ tún ti sọ̀rọ̀ ó ti kọ́mẹ̀ntì again. wòlíì ọba ta ni wòlíì ẹ ẹ wòlíì ló ṣe hùn hmm, ẹ wòlíì adé. kó má ṣe hùn kó send request. ó yà àkíní ẹ ti máa ọba àkíní ẹ àwọn èèyàn ti máa send request gan olúwa tó sìn thank you so much. kí lorúkọ wòlíì yẹn. wòlíì ẹyin náà ẹ wòlíì. àwọn àwọn àròjà ti dé wòlíì àròjà ti dé. ọba. hello ṣé ẹ fẹ́ wá ṣe ṣé ẹ fẹ́ wá. ọba ẹ dúró ṣé ẹ fẹ́ wá wàásù níbí àbẹ̀ bá sọ fún táǹsì. ọba ẹ dúró ẹdín kọkọ máa kọ́kọ́ sọ tèmi náà kẹ́ tó sọ tìyín ọba ẹ̀yin lẹ́tí sọ̀rọ̀ látàárọ̀. kí ló fẹ́ sọ. very good. sáláàrin àjẹ ni wọn pẹ kọ ọ̀rọ̀ tó tó ṣe bí òwe. ipe ẹgbẹ́ ike jáde ẹ ń di ojú nǹkan. ó ó ó dáhùn mi ẹ tó bá ti mọ̀ wípé o mọ ọ̀kan tó wà níbẹ̀ o rí pé àwọn olè ti fọ́kọ̀ pọ̀ àwọn olè àbí ìyẹn <laughs> àwọn olè ti fọ́kọ̀ pọ̀ ẹ̀ àfa alámímọ́. ọba. ṣé ẹ fẹ́ sọ ọ̀kan tó wà nínú ike yìí ni. salamu alaykum. àfa ṣé ẹ fẹ́ sọ ọ̀kan tó wà nínú ike yìí sà. ẹ gbọ́ àlàyé mi náà ẹ ní sùúrù. mi ò mi ò láìka àlàyé mi ò láìka àlàyé mi ò kì í gbọ́ wàásù mi ò kì í gbọ́ wàásù ẹ kì í sọ̀kan fún ọ ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ọbọ ò sọ fún yín pé kò sọ Ọlọ́run àbọbọ ò sọ fún yín pé ẹni tó bá lè ẹni ẹni tẹ́ mọ̀ pé ẹ lè ẹ má ẹ má sẹndì request ẹ má sẹndì request mo lè mo lè yàtọ̀ sí pé mo fẹ́ gbìyànjú mi ò ráyè ẹjọ́ mi ò ráyè àlàyé òfin. ẹni tó fẹ́ púpọ̀ bá wọ́n lèmi gan wá ẹni tó fẹ́ púpọ̀ bá wọ́n èmi gan sọ fún ọba pé kí ni èèyàn lè sọ. kí lẹ wí. ẹ̀hẹ̀ kò. ìkọ́ tí Ọlọ́run sọ pé kò sí òun náà lẹ́yìn náà ni pé kò sí yẹn so ọlọ́run ti ní pé kò sí kò sẹ́ni tó lè ṣe kinní yẹn. wọ́n ta wọ́n sọ pé àwọn máa ṣe ṣe ṣe rí ọmọ ìwọ́n tó bá wọn lè àfa ẹ̀gbọ́n mi ẹ mọ tí mo fi ń sọ owó kan tí mo ń sọ yìí wọ́n ti da ilé àwọn ènìyàn rú gan hmm. ìyàwó afẹ́ ọkọ afẹ́fẹ́ ìyàwó ẹ̀ jẹ́jẹ́ wọ́n ní ah má fẹ́ nìyẹn tí àárọ̀ yín bá da ọ̀sán yín máa dàrú alẹ́ yín ò sunwọ̀n wọ́n ti da ilé àpọ̀lọpọ̀ wọ́n ti bà ìdílé àwọn ènìyàn jẹ́ gan ẹlòmíì fẹ́ ṣe nǹkan gidi wọ́n ní kó má ṣe ẹlòmíì fi ṣe ó fẹ́ ṣe business wọ́n ní kó má ṣe business yẹn wípé omi ni kó lọ máa tà tí ó bá máa lọ sọ́dọ̀ wòlíì hundred ninety nine sọ fún ẹ pé iṣẹ́ omi ni kó máa ṣe torí pé ọmọ mi ni ẹ which is stupid rubbish rubbish rubbish vision. ìmọ̀dà ó ti yé ibẹ̀ yẹn. ṣe àwọn kan tí kò fight fún nìyẹn wípé ẹ má bàa yá àwọn èèyàn jẹ mọ́ orí burúkú lẹ́ ṣe. ọba mo dórí láìfù kan mo ti dórí láìfù wọ́n sọ pé ọba kò ń ṣe pé ọba ń sọ pé kò sí ọlọ́run kò ń ṣe pé ọba ń sọ pé kò sí wòlíì kò ń ṣe pé ọba ń sọ pé kò sí afakọ ọmọ ẹ̀yìn oníṣirú àwọn tó wá sókè ń sìn ìmọ̀dá ẹgbẹ́ gbọ́kọ̀tẹ̀ sọ ẹ sọ pé ojú tì ń ẹgbẹ́ gbọ́kọ̀tọ̀ àfààyàn ń sọ so you understand mo lè ṣe ìwọ tó mọ bó lè ṣe kò ní kò send request sọ pé ah, mi ò lè ṣe o mi ò mọ̀ nípa kí la wí. kí la wí. kan nínú kíní tẹ gbé dání yẹn kò sí kankan nínú kíní tẹ gbé dání kò sí kankan bẹ́ẹ̀. ẹ jẹ́ bá wa sí ojú yín àfáàsì wà láyé o àwọn àfáàsì wà o àwọn àfáàsì wà o àwọn àfáàsì wà o. mo ò tí wọn wá ń ké mo ò tí wọn wá ń ké ẹ jẹ́ bá mi fọ́nà àfáà yìí pa mo fẹ́ rí ojú ẹ̀ àfáàsì wà láyé o àwọn èèyàn náà sì wà lóòótọ́ o kí lẹ sọ ẹ sì kí lẹ sọ pé wà nínú kíní. kò sí kankan nínú ẹ̀ àfa ẹ má bínú o ẹ jọ sẹ́kọ̀ọ́ náà lẹ́ fi wo ní àbí tẹ̀síbá o. ọlọ́run ló sọ sí mi lẹ́mi pé kí n sọ fún yín bẹ́ẹ̀ pé kò sí kankan náà. ara máa dà. hello asiva asiva. sáà sáà. ẹ bá mi fọ́lọ̀ mọ́ ni mi ò ní ká fún ní gift mo ní ká fọ́lù ẹ̀ kó pé one thousand. lórí ọba bó ṣe ń fọ́lù bó ṣe ń fọ́lù kí ni wọn máa máa háì. ó yá ẹ fọ́lù ẹ̀ kó pé one thousand kó sí ojú mi mọ̀ pé àwọn èèyàn lọ́sìn wà láyé ẹni <laughs> ẹni ni mo di mùsùlùmí. àfà àfà àfà àfà àtẹ̀yẹ̀kẹ́ ádámù. àlọ́ àti gbowó. ìlú wo ìlú wo lẹ ti sọ̀rọ̀ yìí ìlú wo lẹ ti sọ̀rọ̀ yìí sà. mo wà ní mòwe bàfò. látòní lọ ẹ̀yin lẹ máa jẹ́ àfà mi. Hmm, ẹgbọ́n lọ ń tóbi. ẹ súọ̀ wípé ọlọ́run ló bá yín sọ̀rọ̀ àbẹ̀yìn bára yín sọ. So wàhálà ọlọ́run ló sọ sí mi lọ́kàn yìí wo sẹ́ ṣe ah, ní mọ́sìkì ṣe ní mọ́sìkì. àmọ́ ní mọ́sìkì tá à ń kọ́ lọ́wọ́. ẹ jọ ẹ sọ àdírẹ́sì mọ́sìkì yẹn fún wa ẹ sọ àdírẹ́sì mọ́sìkì yẹn fún wa ẹ jọ tó ọlọ́run. ó wà ní ìbàfò Ogun State Salahudogo Street kí ló kọ bẹ́ẹ̀ náà. ọba twelve àánú olúwa pọ̀. àánú olúwa pọ̀ nọmba twelve. ara àkọ́tí à ń sọ rèé o. Dr. Ẹ̀mọ́dára tó wá ń wà ẹ́ sùn gìẹ̀lẹ̀ látàárọ̀ kò sí àfáà tó lè ríran ọlọ́run ò sọ pé gbá ọlọ́run ò sọ pé àwọn ẹráyé yín nígboro <laughs> àfáà ojú yín ok ṣèbí àfáà ẹlẹgbẹ́ yín ló sọ ẹ̀ràn yìí tó sọ ọ̀rọ̀ gidi yìí. ẹsẹ̀ a má lọ mọ́ jọ́jọ́jọ́ ó yá ẹ fọ́lù ẹ fọ́lù ẹ fọ́lù ẹ fọ́lù ẹ. ṣe fọ́lù wọ̀ wọ́n ti ó dàgbọ́ ti pé ok okun two hundred okun two hundred seven sixty two ló sì wà ẹ bá mi fọ́ọ̀lù àfáà yìí ẹgbẹ́ ọlọ́run tó bí ìjọmọ́ ẹgbẹ́ ọlọ́run tó bí ẹgbẹ́ ọlọ́run tó bí ẹgbẹ́ ọlọ́run tó bí Allahu Akbar. làákọ́ kẹ́lẹ́ yà. àwọn afáàsì kù láyé àwọn afáàsì àyíkọ́ tí mo ń sọ lélẹ́yìn náà ó yá ó yá sí kámẹ́rà bóyá wọn sí ó yá sí kámẹ́rà ó ti pé ó ti pé ó ti pé ta ló ta ló send gift yìí mo fẹ́ gbè pé Musa Bọ́lá ṣé Musa Bọ́lá send gift sí ni ṣé ṣé rí ìkọ́tẹ́ ṣé àti sí ṣé Musa Bọ́lá send gift aláyé ò kí ń àwọn ènìyàn wọn kì í fara balẹ̀. ṣé Musa Bọ́lá send gift náà ṣé o ti sí ṣé o ti confirm ìkọ́tà sọ. ẹ ṣùgbọ́n kọ́ fọ́lò ẹ fọ́lò ẹ fọ́lò. ṣùgbọ́n ti fọ́lò ẹ o ti ah. pé o ti pé. kò tí pé kò tí pé ọba. ṣéèkì. mo àgbẹ̀ ní ó yá ẹ sí kámẹ́rà ẹ ká kò fà bóyá irọ́ ni bóyá òtítọ́ ni ẹ sí kámẹ́rà. ẹ máa yọwọ́ ọba ẹ máa láti yọwọ́ ẹ máa láti yọwọ́ gbé wọlé padà. àwọn alimari wọn. kò sí kò ah ènìyàn lọ sí wà láyé jẹ́ kí fọ́ọ̀lù ẹ̀ jẹ́ kí fọ́ọ̀lù ẹ̀ pa mi mọ̀ pé àwọn irú èèyàn báyìí sì wà láyé. àfà tí wọ́n máa tún padà wo kíní yìí dáadáa àbí ọkàn kúrọ́ mo ò purọ́ àní ìwò kankan ọlọ́run ló sọ sí mi lọ́kàn pé kí n sọ fún yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bí wàá lẹ́rẹ̀ẹ́ kejì àlè dáhùn náà. ẹjọ́ tọ́kọ́ bá máa kírun ní ṣọ́ọ̀ṣì ní ní mosque kí ni àdírẹ́sì yín sà. tẹ bá ti dé Ìbàfò bus stop. ẹ yes. ẹ kàn gbọ́kadà pẹ́ ń lọ sí àánú olúwapọ̀ street number twelve àbíkọ́ gbọ́kadà pẹ́ ń lọ sí àdúgbò yabiliki olóúnjẹ. bọ̀ kí ló wá dé tí ẹ̀yin ẹ̀ ò fa tẹ̀sí báwo kẹ́ tó rí báwo lẹ rí mo fẹ́ kẹ́ fi àṣírí yẹn hàn. ọlọ́run ló sọ sí mi lọ́kàn o tẹ bá béèrè nǹkan mi mo lè má rí dáhùn àmọ́ tọ́lọ̀ ni wí mo wí hùn. bọ̀tọ́ lọ fi eléyìí hàn yín. kò fi hàn mí ò ní wí fún yín mo sì wí. ẹ lè sí kẹ bá nǹkan bẹ mọ wà láàyè táwa rí kò sí nǹkan bẹ. ẹ gbọ́ ẹ ó dàá pé ẹ ẹ dẹ̀dẹ̀ trọ́ọ̀sì ọlọ́run yín yẹn mọ́ ẹ trọ́ọ̀sì ọlọ́run yín mọ́. ẹni mo lè sí bá kan níbẹ̀ ẹni ṣùgbọ́n kò sí nǹkan bẹ̀ what's the meaning of ẹ̀gbọ́n tí mo ń sọ fún yín eléyìí tèmi ń wò yìí tó lọ́n sọ sí mi lọ́kàn kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó ti ẹ wá lè ṣe míì kí n má rí kankan kí n má rí kankan sọ sí o. ètò gangan a ò ṣe míì mọ́ eléyìí ni màá fi di mùsùlùmí sẹ́ẹ̀. ọba kò sí kankan bẹ́ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ ọba. ó yá ẹjọ sèkì adam ṣebí ó yá àṣìfà ó yá screen touch dùn wọn kó wá sí ojú kó wá sí ojú ká ẹsẹ̀ wá ká wá ká wá. ẹ ẹ ọba ẹ máa ń láti yọ wọn àbí ẹ bá lè ẹ bá tẹ kí wọn ẹ lè send request. sèkì adam. no ọba ẹ mọ tẹ máa ṣe ẹ tẹ profile wọn ibi kíní kámi àti ẹ ẹ cancel ẹ wọn máa accept ó possible kò ṣí bẹ́ẹ̀ náà. ó yá ẹ accept ẹ bí mo ti ṣe báyìí. ó yá ẹ accept ẹ bẹ́ẹ̀ tẹ bá lè accept. mi ò rí accept o. ṣó pé kàn wá sọ́dọ̀ ń ṣe yìí. kò tí ì ṣe kankan wá. ó yá ẹ mọ ní ṣẹlẹ̀ ó yá ẹ lọ because tẹ bá fẹ́ padà wà wọn èèyàn ti máa send request ilẹ̀ ẹ̀yin ẹ wá máa comment ẹ máa comment ẹ máa comment ẹ máa wọ̀ ọ́ discussion tó ń kọ́ ilẹ̀. ó yá comment nígbà tí ilé jáde báyìí kẹ́ wá comment ká lè sí lórí wípé káwọn èèyàn lè mọ̀ pé confam lẹ sọ. Ah! ó yẹ máa comment. àwọn àfọ wà láyé àwọn èèyàn lọ́wọ́ sì wà láyé. ó yẹ ah! máa comment. àṣìbà. sá. ọkà ti fo. àjẹkù. àṣìbà sá. ẹ̀dá mo fẹ́ fi ṣọ́ọ̀ṣì mi lẹ̀ fún. ọba ẹmọ mi tẹ́lẹ̀ náà ti sọ pé ẹ fẹ́ sọ di ibi tí wọ́n bá ti ta ògì àbí kankan. ẹ̀yin ènìyàn yẹ fún mi ní gíftì iṣẹ́ tèmi ṣe látàárọ̀ nǹkan ò dẹrù ẹ jọ̀ọ́ ẹ fún mi ní gíftì ẹ jọ̀ọ́ àṣírí ńlá mo fẹ́ fi hàn yín ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ fẹ́ mi náà ní gíftì ẹ jọ̀ọ́ ẹ dá gíftì bò mí kò dá báyìí ṣe aláwọ̀ ẹ dá ẹ ò kí promote kan gidi nǹkan tí mo ń ṣe yìí nǹkan tí mo ń ṣe lọ́wọ́ yìí mo ìṣẹ́gun ńlá mo ń ṣe fún deliverance ńlá mo ń ṣe fún gbogbo àgbáyé o deliverance ńlá ni o ẹsẹ̀ ní gift fẹ́ mi. a máa sọ ṣọ́ọ̀ṣì di a máa sọ ṣọ́ọ̀ṣì di ṣọ́ọ̀bù nìyẹn lẹ́ẹ̀kan náà. a ah, àṣírí tú mm-hmm. ṣéèkì ádámù ẹ̀yin dà ẹni kó máa kọ́mẹ̀tì ẹni kó máa kọ́mẹ̀tì ẹni kí ṣéèkì ádámù máa kọ́mẹ̀tì. ha mo dẹ̀ ti promise o ọba àgbáyé ò lè promise kó má musẹ ọkọ hmm. ah sheik adamu ẹ comment ẹ comment pé wà ń bí. ẹ comment sheik ẹ comment. so àwọn èèyàn náà sì wà láyé sheik adika máa comment kí lè rí ní comment section ah so àwọn èèyàn náà sì wà láyé ah eléyìí tó fọ́ǹbù látàárọ̀ yẹn jápa ẹni tí àwa rọkàn ẹni tí àwa rọkàn sí rárá. bóyá kò mọ mí kò mọ mí ní challenge àfàì wọ́n lè gbé lọ court bó ṣe wà yẹn fún nǹkan tó ṣe online wọ́n lè gbé lọ court. ṣé àfàì kan yẹn. àfàì àtọ̀hún yẹn wọ́n lè gbé lọ court kò mọ mí ní online. rubbish ló ṣe yẹn náà rubbish Se kí ádámù ẹ̀yin dáa sèkè ádámù where are you ṣé o ti ṣe àmọ́ ti tútù yín pé ká máa lọ ní ẹ má máa lọ ẹ má máa lọ gbé ògo ifẹ́ lòmíì babaláwo máa sílé ojú ẹ bá ṣe wọlé. ọba yìí tí wọ́n wá ń ké. tó bá yẹ pé ẹni fẹ́ máa lò kò sí yẹn mọ́ wa àfọ́lò yín mọ́. mo mọ nǹkan tó wà nù rẹ̀. kí ló wà ń bẹ̀. kí ló wà ń bẹ̀ sá òwú funfun ló wà nù ẹ̀. ṣé máa dáfá ni ṣé ifá ló sọ fún yín àbẹ̀yìn fúnra yín lẹ sọ. mo ti dáfá kí n tó sọ. ẹ jẹ́ ká gbé ẹ jẹ́ ká ẹ jẹ́ ká gbé ẹ jẹ́ ká gbé séèkì ẹ wọlé. séèkì ah, ajá ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ̀yin fans ẹ jọ̀ọ́ ẹ bá wa táàgì ẹ bá wa táàgì ṣèyí kì í ẹ bá ti ṣé ló máa balẹ̀ yìí fún ẹ bá wa táàgì wọn ẹ bá wa táàgì wọn bẹ́ẹ̀. ṣéèkì adábùdà ibi ayáyá ah! mi mọ̀ pé àfa wà láyé ẹni sùúrù náà ẹni sùúrù tòkínní yóò tí ì yé mi kíkan tó ń ṣẹlẹ̀ yìí báwo ni báwo ni àfa yẹn ṣe mọ̀ báwo ni àfa yẹn ṣe mọ̀. ọba ọbẹ dojú tì í ni so ọ̀kadà ti fó báyìí ẹ̀wọ̀n mọ̀ ò tọ́ ni. sọ́ọ̀sì ah! sọ́ọ̀sì ni. Ah! màá bá lọ máa lo láwà ní báyìí ọlọ́run. ipi ipi mi tẹ̀tẹ̀ ipi mi tẹ̀tẹ̀. mo dẹ̀ ṣe promise you mo máa já dànù yín sí gbogbo rádà ṣé ọ̀dọ̀ mi ló dé tí ò sí ojú. mo ti bá ẹ ṣeré jù ló fà á. ó dà mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ni ọba. kí ló wá ń wá lókè ìgbà tó mọ̀ pé òun ṣiṣẹ́ lọ́wọ́ ló wá sókè dandan kó wà ń bì í ni. ṣé kí ádámù dà. nísìnyí wù mí kí n ṣojú mi ọba kí n fi ah kai. gbogbo ṣé gbogbo yẹn fẹ́ máa máa gba followers ọ̀fẹ́ nígbà yẹn. kò tiẹ̀ sáyè yẹn mọ́ kò sáyè yẹn mọ́ ìwọ tó bá lè sí ojúmọ́ wá sí bí that's all. èmi ò sẹ́ nídìí follower ọba tí wọ́n bá kàn sí. òwú kílẹ̀ pé òwú kílẹ̀ pé òwú funfun. tójú bá kàn lè sí láìwọ́ wá ń kì í ní ọba. òwú kílẹ̀ pé. kò lè ṣe òwú funfun òwú funfun. òwú kílẹ̀ pé woman òwú funfun. òwú funfun náà pè ọba ẹjẹ ń kọ́lẹ̀ ah, òwú funfun ọba ó dà pé ó dà pé ó dà pé sèkè wa cast cruise níbi ó dà pé kò mí ni ó dà pé kò ṣeré ni ah ibi tẹlomi ti ibi tẹlomi ibi tẹlomi ti yẹ yàrá ibi tẹlomi ti ń lose torí ẹ for life nìyẹn o ah sèkè yóò bá máa gba yìí lẹ́nu yìí o bí orí ẹni ó wà bí adigun comment ṣé kò lọ́wọ́ tó yọ ní comment ni. thank you so much. Hey, ẹ máa send the gifts. ẹ máa send the gifts, man. Person bad when gbádùn ẹnìkan send the gifts. I ah, say náà ẹ̀kọ́ la wá kọ́. Ah, you kì í máa láìkí irú nǹkan báyìí jọ. ọ̀bọ̀ òun náà mo fojú wa ẹ̀yin èèyàn ẹjọ́ ee eh, olúwa tó sìn thank you so much. Hey, nǹkan tó ń ṣe olúwa tó God bless you Joe. We better tẹ́ fún mi ní gift thank you very much at least ká tiẹ̀ confam nǹkan tẹ́ ń sọ bóyá lóòótọ́ ni bóyá ó dà pé kò dá lójúmọ́ ó dà pé àwọn afáà ti tó pé pé má lọ tẹ́ra ẹ o. ẹ bá complete life goals o. ṣé adágúnlẹ̀ ò sí bímọ ni. Ah. ẹ̀yin ìyọ̀tẹ̀ mọ̀ pé ẹ fẹ́ wá káàṣì kúùsù lókè ẹ mọ̀ pé ẹ fẹ́ ṣe káàṣì kúùsù lókè ẹ mọ̀ pé bẹ́ẹ̀ nílé ayé yín bàjẹ́ sí o. bẹ́ẹ̀ náà lè ṣe yẹ̀yẹ́ ara yín sí wọn pọ̀ gan. ẹ kàn ń yẹ̀yẹ́ ara yín. bẹ́ẹ̀ náà lè ṣe yẹ̀yẹ́ ara yín tí. ẹ yẹ̀yẹ́ ara yín. tí wọ́n tó mọ kókò fẹ́ akáàtù kù lókè máa wà á wọn sọ pé kò sí ẹ̀sìn kọ̀ǹfàmù là ń wá dáàzọ̀ ọba sọ pé this thing wrong ẹ prove wọn right èmi gan mo fẹ́ kọ́ wọn kéwùbù mi dé ọba máa rí jàbìjàbì ìran só ti yé yín àwọn kéwùbù mi ò tẹ̀ ti dì í so ẹ prove ọba right that's what we are talking about bẹ ṣe ń mú ọba ṣeré sí ni ẹ̀sìn ní gbogbo ẹ̀yin gangan fún ayé náà ẹ̀yin ẹ bá ẹ̀sìn kẹsì. so ẹ ẹ ọba ẹ gbé kínní ilẹ̀ ṣọwọ máa ronú báyìí. èmi mi sẹ́mu sẹ́mu ah, ẹ bá mọ̀ mi dáadáa ìmọ̀dára ẹ pẹlẹ gó síbẹ̀. ẹ mọ̀ pé bí mo ṣe wà máa jà fún títọ́ ni tí bá gbé ọwọ́ yẹn lọ sílẹ̀ wọ́n lè sọ pé mo ti lọ ṣẹ́ǹjì ẹ̀ wọ́n lè sọ pé mo ti lọ yí. ẹ̀ wọ́n sọ náà ìdí nìyẹn tí wọ́n fi gbé dání pé oh, kọ́wọ́ mi kẹ́jẹ̀ mi gbẹ lórí òtítọ́ kó lè mọ̀ wípé ọba Solomoni yìí kò kìí ṣe oníbèkebèke ìdí nìyẹn tẹ́rù àfáà yẹn fi bà mí kàrífà tó wọlé lẹ́ẹ̀kan pé báwo ló ṣe mọ̀ ṣùgbọ́n kó dẹ̀ wá gba confirmation ní sódẹ̀ sá lọ. Ah! Hmm. ó dùn mí o ṣé o kò wá sí àfáà yẹn níbi ìmọ̀ báyìí ó wà á gba followers ni. wọ́n ní ah, his. ẹlẹ́dàá followers rà á dúró. kó comment sẹ́ kó comment. ẹlẹ́dàá followers rà máa bí yín wà àfa tẹ́bà wá sókè o ẹ wá sókè o ẹ wá sókè o. ah wọ́n mi ti fẹ́ romi pa. a ah, ọba náà bẹ a ọba náà bẹ. àfa ẹ gbé sórí tébù tó wà wájú yín yẹn náà mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ kó ṣe mi ò fẹ́ kó sọ pé ọba ti sáré lọ sí kọ́nà kó lọ sáré ṣe kíni kan mi ò fẹ́. hello àgbà àgbà kábíyèsí o ọ̀gá mi sà kádé pẹ́ lórí o ọ̀gá mi sà mú kí yín. ṣé ẹ lè sọ ọkọ tó wà níbí. bẹ́ẹ̀ ni sà kábíyèsí. ṣé ẹ lè sọ ọkọ tó wà níbí yìí ah mi lè sọ o ọlọ́run la nínú lóde. Hmm, ó mà ṣe o ó dáa. orúkọ àbáyé ni mò ń kọ yìí o ẹ̀yin èèyàn sheik adam sheik adam sheik adam suru salam sheik adam suru salam sheik adam sheik adam wá sókè. sheik adam suru salam sheik adam suru salam. Ah! ọwọ́ mi ti fẹ́ gbọ́n ọbẹ̀ pẹ̀lẹ́. anonymous god bless you. Eh, ẹ anonymous bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ìka má tẹ̀lé rẹ́ nìkan tó máa fún mi láyọ̀ náà ẹyọ kan. sugar mommy mi. ẹ burú o. thanks for that. ká má tẹ̀lé rẹ́ nìkan tó máa fún mi láyọ̀ náà ẹyọ kan. life goals mi gan-an complete látàárọ̀. ah wọ́n ti sá lọ ọba wọn bọ ta ọba wọn bọ ìgbàgbọ́. but nǹkan tó dùn mí ni wípé má ní ìdẹ̀wà gba kínní nǹkan tó yà mí lẹ́nu nìyẹn. àṣé ah, kádàm ẹ máa bọ o. <laughs> nǹkan tó yà ah, èmi kò fẹ́ béèrè èmi kò fẹ́ béèrè pé báwo ló ṣe mọ̀ báwo ló ṣe gbáàdì ah. ṣàṣeyẹn tó ṣe mọ̀. wàláì ṣé kádàm ọba lè fún yín one million ọlọ́run. ìgbàgbé owó tẹ ìgbàgbé owó èmi máa di èmi máa di mùsùlùmí mo fẹ́ kó explain mo fẹ́ kó explain bó ṣe mọ kíni King David God bless you. ọ̀bàtà bá di mùsùlùmí báwo la ẹ máa ṣe ṣọ́ọ̀ṣì yín báyìí mi ò mọ mo ti ṣe lérí mo dẹ̀ gbọ́dọ̀ múṣẹ. ó ti dé. ó yá Sheikh Adam ó yá ẹ sí ẹ sọ fún àwọn tó bá wà níbẹ̀ kó bá yín ṣe kó bá yín sí fídíò yín ẹ ẹ ẹ sórí rẹ̀ e. èèyàn Ọlọ́run rèé ẹ tún pa kámẹ́rà ní bàbá yìí nípa kámẹ́rà ní bàbá yìí. ẹ kò ẹ sórí ló jọ God bless you Adebayo. thank you so God much thank you so much. ẹ ṣe kada. naam. báwo lẹ ṣe rí kinní yìí báwo lẹ ṣe mọ̀ báwo lẹ ṣe rí ọ̀nà wo gbà mo fẹ́ mọ̀ àṣírí yẹn. wàláì ó kàn wá sí mi lẹ́nu kí n sọ pé kò sí nǹkan kan bẹ̀ náà. ó kàn wá ní àbí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún yín a ó kọ̀ wá sí mi lẹ́mìí nù. kì í ṣe ọlọ́run ló sọ. ọlọ́run náà nǹkan tó bá ṣẹlẹ̀ náà ọlọ́run náà ló ní ó wà. bàbá yìí ẹ fẹ́ máa dúró sójú kan mi ò láìkí ẹ̀ ẹ mọ̀ pé táwọn èèyàn bá wá ṣe mọ̀ pé táwọn èèyàn bá wá sọ́dọ̀ yín tẹ́ bá fẹ́ sọ́nà fún wọn ẹ máa sọ pé ọlọ́run sọ pé kẹ́ sọ báyìí fún wọn. ṣé ìkan tí ẹ sọ yìí ẹ ní sùúrù ẹ ní sùúrù sà ẹ ní sùúrù ṣé ìkan tí ẹ sọ yìí ṣé ẹ rò lọ́kàn ara yín ni pé kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ àbí Allah ọlọ́run tó sì ló sọ bẹ́ẹ̀ fún yín nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. ṣe yí nǹkan tí mo sọ ọlọ́run ló ní kó wá sí mi lẹ́mìí nǹkan kan ò lè dá wá sí yẹn lẹ́mìí àfi tọ́lọ́run náà bá ní kó wá sí yẹn lẹ́mìí ní tí mo ń sọ fún yín ni ọlọ́run ló ní kó wá sí mi lẹ́mìí ó ti yé kùránì dẹ̀ kó wá pé wà fún ọkọ̀ kúlù zi àìlèmi ní alim lórí gbogbo ẹni tó bá lóun ní mímọ̀ láyé alim tọ́lọ́run bá ṣàgbà gbogbo ẹ̀ pátápátá dédé irú tẹ́ ń ṣe tẹ́ gbé kalẹ̀ yín sí ó ti ṣẹlẹ̀ rí ló jẹ́ ayé àwọn ànábì kan síwájú lọ́hùn. ẹ jọ bàbá a wàásù níbi ìjọ ẹ má bínú sá point tá n kàn fún ṣé kinní tó wà níbí yìí ṣé ó dá yín lójú wípé aláàyín yẹn kò tàn yín jẹ ó ṣùọ fún yín pé aláàyín ò fún yín nírọ̀rí. kò tàn mí jẹ ọlọ́run ìtàn yẹn. ọlọ́run aláàtẹ̀sí kò fún yín nírọ̀rí. kò ń fún mi nírọ̀ n tí n bá mọ̀ ń yà ní ìmọ̀ ṣé ẹ máa ń sọ́nà fáwọn ènìyàn àbí ẹ̀ kì í sọ́nà fáwọn ènìyàn. èwo ló ń jẹ́ sọ́nà ìgbé káwọn èèyàn wá bá yín wípé kẹ́ bá wọn wo nǹkan ṣe máa ń ṣe fáwọn èèyàn. èmi èyí yẹ nǹkan o. ẹ kì í yẹ nǹkan o báwo lẹ ṣe wá yẹ ilé wò. àní bí mo ṣe iṣẹ́ ló ti wá sí mi lẹ́mìí pé kò sí nǹkan kan nú ẹ̀. ẹ tẹ wà ní comment section ṣé kí n máa sí gbogbo ẹ tẹ wà ní comment section ṣé ká máa sí bọ̀tí kan tó dùn mí ní ṣọ́ọ̀ṣì mi ọba mo ní mo ní nǹkan mi fẹ́ sọ sá because eh, ó máa dùn mí gan tẹ bá padà lose ṣọ́ọ̀ṣì tá a bá sọ di ṣọ́ọ̀bù afa afa ẹ jọ in case bí tọ́ bá bá wíìlì ṣọ́ọ̀ṣì fẹ́yìn ẹ fẹ́ mi ní ìdá kan bẹ́ẹ̀ sọkọ tẹ́mi fẹ́ sọ nìyẹn so ọba ẹ lè bá wa ṣí ẹ jọ so but ó máa dùn mí gan ṣọ́ọ̀ṣì. ah ó dùn mí gan o mi mọ̀ pé ọ̀nà tí màá gba di mùsùlùmí lélẹ̀ ẹnìkan àfáàkàn dẹ̀ ti sọ fún mi ti pẹ́ wípé ọba Solomoni yìí pé mo máa di mùsùlùmí. Hmm. so àfáà yìí àfáà yìí ṣé ẹ ti ẹ ti sáwó rí ṣé ẹ ti sáwó rí ni. ṣé mi. ẹ ń o. ẹ jẹ́wọ́ o ẹ jẹ́wọ́ o ṣé ẹ ti sáwó rí. Ah. àní mi ò sáwó rí mi ò sáwó rí. báwo lẹ ṣe wá mọ̀ pé kíní yìí báwo lẹ ṣe mọ̀ nǹkan tó ń yà mí lẹ́nu gangan ni báwo lẹ ṣe ó yọ lọ́hùn. ṣé ẹ ti ṣerú kan báyìí rí láti bàtẹ́ dédé láyé. mo ṣe ẹ jẹ́ ká sọ ẹ́ mi ẹ má yẹ ká ṣe ilé yẹn jọ tẹ bá sọ bẹ́ẹ̀ ó dáa Ọlọ́run ó sọ wa. ọba àfa òjò bá fẹ́ lò fún yín o nǹkan tẹ́ ti gbà ẹ wá sọ pé kọ́ bá kọ́ bá ṣí nǹkan tẹ́ ti gbà ẹ fẹ́ ọ àánú èmi èmi ń support ní àfa o nǹkan tẹ́ ti gbà ẹ wàá dúró kọ́ bá ṣí wà náà òjò lọ bá fẹ́ lò fún yín. ẹ dúró tí o comment section ṣé ká sí. àṣìbà wo comment section bóyá material mi tó fẹ́ gbìyànjú bóyá àfa yóò gbà á fún àǹfààní ẹ̀dẹ̀ tó fẹ́ tẹ sọ pé òbí ń ṣe òwú funfun ló wà ń bẹ̀ tá a fa sọ ìwọ tó bá ti fẹ́ tákù àfa. àfa ò sọ pé òwú funfun o ẹnu babaláwo ló sọ pé òwú funfun o àfa àkìlẹ̀ sọ pé ó wà ń bẹ̀ sà. kò sí kankan bẹ̀. ògè wọn pé kò sí ọkàn bẹ̀ ókè ìròyìn tẹ bá mọ̀ mí kan wà ń bẹ̀ tí àfa sọ mi kò sí ọkàn bẹ̀ ẹ send request. ẹ send request àfa sọ pé kò sí kankan bẹ́ẹ̀. pásítọ̀ kan náà ti tún wọlé bóyá wọ́n fẹ́ mú àfa àlérọ́ bóyá bóyá wọ́n fẹ́ proof àfa yẹn wrong. pásítọ̀ Ayọ̀délé. pásítọ̀ Ayọ̀délé. ah ọlọ ẹ jọ ìwọ tó bá mọ̀ wípé nǹkan tó ń ṣe kò sú ọ fún ẹ má wá síbí yìí o jọ tó Ọlọ́run o a ò ráyè rádaràda níbí yìí o ojú iná ni mo wà báyìí inú bí mi because mi ò mọ̀ pé ọ̀nà tí mo gbà di mùsùlùmí rè prophet. prophetess prophetess kan. hello. prophetess prophetess ọmọ ẹ̀mí. ẹ bá a ṣojú yín. mo máa mo máa ń hètì irú kan báyìí o tẹ wọn ní tí ohun ìjà ọba dájú tá ló fẹ́ múra ojú ogun. hello. hello sorry ẹ má bínú kọ̀ọ̀kan ló wọlé nothing is inside the cup kò sí nǹkan kan nu cup yẹn mo ti ń sọ̀rọ̀ látàárọ̀ pé kẹ́ pick mi ẹ ẹ̀ dẹ̀ pick mi. àròjù ọ. ẹ sí ojú yín ẹ sọ fún àwọn tó pè é pé kó má pè é this time around. ẹ bá ẹ rojú mi i don't know how to do it. àwa ṣeré níbi àkókò ẹ̀rín kan náà wáyé. ẹ máa ẹ máa kílìkì lórúkọ yín ẹ máa wá rí kíní kámẹ́rà kan tó tó fagilé báyìí tó bá ti click lórí kíní profile yín yẹn bó ṣe wà lókè yìí ibi kí wọ́n ti rí wọn mọ́ mi ò ti rí wọn mọ́ bóyá kọ́ọ̀dù ló sì wọlé fún ṣé kọ́ọ̀dù sì wà lórí fóònù yìí ni. ẹ ògèmí kan mi rí wọn mọ́ mi bóyá kẹ yọ wọn kẹ gbé wọn lé padà. ó dà pé wúmọ̀ ẹ wá ṣe yẹ̀yẹ́ níbí ni o ẹ wo ṣe rẹ́rìn. mi ì ṣe yẹ̀yẹ́ o i'm still here o mo ti wà ń bí báyìí o. a ò rí yín náà. a rí o. Ah, mo ti wà ń bí ah, oh my god mi mọ́tò ṣe máa ń pick as in the video. wòlíì wòlíì sanmi ayọ̀dèjì oníṣúìtì ló wà ń bẹ̀ ikọ̀ tí jẹ bíi sweet. wòlíì adé sanmi. ẹ prọfẹtì ṣe wòlíì ọmọ wòlíì ni mi o ọmọ wòlíì ni mi o. kò sí kankan níbẹ̀ ọmọ wòlíì ni ẹ prọfẹtẹsì wọ́n ní kò sí kankan níbẹ̀ Sheik Adams wọ́n ní kò sí kankan níbẹ̀ prọfẹtẹsì ẹ ti wà ń bí. yes sir. Eh, ẹ prọfẹtẹsì dé mi ah kò wá sí aláwọ̀ kankan òkè ó dàpá aláwọ̀ kankan ti wá lẹ́ẹ̀kan aláwọ̀ kan sọ pé aláwọ̀ yẹn sọ pé òun ló wà bẹ́ẹ̀ tàbí. bẹ́ẹ̀ni. aláwọ̀ yẹn sọ pé. Ah, mo fẹ́ rántí orúkọ aláwọ̀ yẹn ni. kí ló sọ ó ní òun funfun ló wà nínú ẹ̀wọ̀ sáà pọ̀ síbẹ̀. ó dáa séèkì ádámù míì ti tún wọlé séèkì ádámù ẹ káàbọ̀ séèkì ádámù míì èkejì ẹ káàbọ̀. séèkì ẹ káàbọ̀. ẹ kú lé o. ṣé ẹ lè sọ ọkọ tó wà nínú ike yìí fún wa. owó ló wà nínú ẹ. ẹ má bínú sá o ẹ má bínú sá ẹ má bínú o ṣé ẹ rò nínú yín ni àbí nǹkan tí aláwo sọ fún yín ni àbí ẹ wò níyẹ̀pẹ̀. bàbá Solomon. bàbá bàbá ìlọ ìfẹsẹ̀ mọ̀ pé gbogbo àwọn. ìbéèrè tẹ́yìn béèrè lọ́wọ́ wa ni wípé kí ló wà nínú ẹ̀ kò kàn yín pẹ̀lú kí la fi wò. àìlórí sí àǹsìn ìdí tí mo fi ń béèrè ni wípé táwọn èèyàn bá wá sọ́dọ̀ yín ẹ máa sọ wípé ọlọ́run ló ní kẹ́ sọ bẹ́ẹ̀ báyìí fún wọn ọlọ́run ló ní kẹ́ sọ báyìí fún wọn ṣé ọlọ́run yẹn náà ló sọ fún yín wípé kò báyìí ló wà níbẹ̀ kó tá à ń bèrè ní ẹ̀sà kó dìjà. n tó sọ sí mi lọ́kàn ni pé owó ló wà nínú ẹ̀. ó dáa ó yá ẹ kọ orúkọ wọn sílẹ̀ Sheik Adam ọlọ́run kí ló wà níwájú orúkọ wọn. Adam Ọlọ́ládé. ó dáa prophetess máa yọ yín dànù o tẹ bá tún rẹ́rìn o nǹkan a wá ṣe ń bì yìí ó o nǹkan tá a wá ṣe bí o ti pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn o ó ti da ilé ọ̀pọ̀lọpọ̀ èèyàn rú o ó ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ o kì í ṣe àwa rẹ́rìn níbi àwa ṣe ẹ̀fẹ̀ níbí yìí o but prophet ṣe ẹ̀ tí pé ṣe ẹ̀ tí pé one thousand ni ṣe ẹ̀ tí ni one thousand ni. ẹ bá àwọn ti pẹ́ one thousand. wọ́n yà kẹ́kẹ́ sí ojú yín látẹ̀kan àbẹ ẹ̀rú bà yín ni. mo ń bọ̀ prophet ẹ bá ti kílìkì lórí bọ́ọ̀tì yẹn ẹ kílìkì ẹ bá ti kílìkì ẹ máa rí kíní òkè kan tó bá ti ẹ máa tẹ kíní kámẹ́rà ẹ máa tẹ gíyẹn kú ẹ máa tẹ save ó yẹ lọ tẹ bẹ́ẹ̀ tẹ bá ti click ojú yín báyìí ẹ tó bá ti gbé kíní bíi picture báyìí tó ẹ máa rí kíní kan bíi èlò ni followers tó ní èlò ni followers tó ní. wọ́n ti wọ wọ́n ti wọ four thousand àti three thousand. wọ́n ti ń sí ojú tipẹ́ wọn kò fẹ́ sí ni. No, no, no, no, mo ṣe live show báyìí rí o, this my first time. Oya ojú kọ́ yín ẹ tẹ ẹka mo máa send kí ni. ó yẹ tún fún mi under picture mi yẹn kí n click sórí ẹ right. ẹyọ sẹ́ndì kíní sí wọn tẹ bá ti tẹ ojú yín báyìí tó bá ti gbé kíní wẹ́ẹ̀ máa rí kíní kámẹ́rà kan tó padé kíní bíi fídíò bíi bọ́ọ̀sì kíní ọ̀rọ̀ fídíò báyìí ẹ tẹ orí ẹ yìí ẹ wá tẹ save tẹ bá ti tẹjọ ẹ wá tẹ save ó yẹ lọ ṣe bẹ́ẹ̀. ṣé ìgbà dábàá ṣe é ọ̀yá ẹ ti kò tẹ save ẹ ti tẹ save woman ẹ ti ti lọ mute ẹ ti lọ mute ẹ ti lọ tẹ mute ṣé kò sẹ́ni bọ́ọ̀dì lọ́dọ̀ woman tó lè bá woman sí. ẹ kú kíní kíní igi tó dúró yẹn ìyẹn ló jẹ́ ká máa gbọ́kọ̀tà ẹ̀ sọ o. igi tó ń gọ́gilé yẹn tẹ lórí. ṣe ń mu àṣeyẹ ni ọmọ kọkọ ṣe. máa yọ prophet ìdànù omi ò ráyè o. ọmọ kọkọ ṣe. ẹ ti gbọ́ kínníkínní yìí lórí ẹ ti tẹ mute wọ́n ti máa ń sí ojú ti gbọ́. ọba ẹjọ wọn jà ẹ ọmọ kọkọ ṣe. ṣé nẹ́tíwọ̀kì gbogbo wọn ni ò dáa ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan. everybody wà bí ọba. ó dáa kò sí wàhálà. wọn ò fẹ́ ṣojú ni. ṣèbí ẹ̀yin lélẹ̀ ṣèbí ẹ̀yin lẹ̀ ṣèbí ẹ̀yin lélẹ̀. ó dáa ó tiẹ̀ dáa kó mìtì rẹ ó dáa kó mìtì bó ṣe mìtì ẹ̀ fi wọ́n lẹ̀. so kí ni ẹni ṣe ìkádàmú àkọ́kọ́ bàbá àkọ́kọ́ tó jẹ́ wípé àwọn ni mo respect jù níbi bíi kí ni ó sọ lẹ́ẹ̀kan sheik adam sọ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ nothing. pé tán pé tán kọ́ lè dá wọn mọ̀ kó wọ́n yàtọ̀ sheik adam méjì ló wà bíta kọ́kọ́ yẹn. sheik adam siru salam siru salam. wọ́n ní kò sí kankan níbẹ̀. bẹ́ẹ̀ni. kí ni prophetess. prophetess ogun ẹ prophetess ọmọ mi wọ́n ní pé kò sí kankan bẹ́ẹ̀. okay aláwo kan ti wá tẹ́lẹ̀ àmọ́ orúkọ wọn àwọn sọ pé òwú funfun. okay. sheik adam ọlọ́ládé wọ́n ní owó ló wà ń bẹ̀. okay. wòlíì adésọmi. ìyá abigail ló ṣe tọ́ọ̀sì. wòlíì adésọmi wòlíì adésọmi wọ́n ní pé sweet ló wà níbẹ̀ adésọmi hmm. eh, wòlíì wòlíì ẹ eh, Sànmí. Sànmí Ayọ̀dèjì. Ayọ̀dèjì ok. wọ́n ní sweet ló wà bẹ́ẹ̀. sweet ló wà bẹ́ẹ̀. Sheikh Adam ọlọ́run ṣe kí ni. Sheikh Adam ọlọ́ládé owó ló wà bẹ́ẹ̀. aláwọ̀ kan wájú ẹ̀ ọ̀rọ̀jú yín mọ̀ kí ló ṣẹlẹ̀ sí ẹgbẹ́ kámẹ́rà tó giri ni. Eh. ọba ọ̀rọ̀ àmì ẹ jẹ́ kí n kà bọ́ ṣe lọ báyìí. fílítà tẹ́ lò yìí gan-an ó fi hàn wípé ikọ̀ tẹ́ sọ kò dá yín lójú bí kárí kó dá yín lójú ẹ̀ nílò fílítà. ẹ yọ fílítà bí èmi ṣe máa ń ṣe nìyẹn bí èmi ṣe máa ń ṣe tèmi nìyẹn. òkè bọ́yìn máa ń ṣe nìyẹn ọba ilẹ̀ fún wọn sheik tó wà ní ẹgbẹ́ ìmọ̀dọ́là àkọ́kọ́ wọ́n ní pé sheik adam sugu salam wọ́n ní pé kò sí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó wá tẹ̀lé prophetess ọmọ ẹ̀mí àwọn náà ní pé kò sí nǹkankan níbẹ̀ ó wá tẹ̀lé sọmí ayọ̀dèjì wòlíì làwọn ọmọ wòlíì wọ́n ní pé sweet ló wà níbẹ̀ sheik adam ọlọ́ládé ẹ ti ń bo kámẹ́rà sà kò sí nǹkan báyìí nínú nǹkan yìí wọ́n ní pé owó ló wà níbẹ̀ ẹjọ sheik ọlọ́ládé ẹjọ for the last time ẹ má bo kámẹ́rà mu ẹjọ àwọn nǹkan báyìí ni ọba ò like àwa akẹ́kọ̀ọ́ ni a take it serious ẹ ṣe ẹ ṣí kámẹ́rà. ta ló ń bá wí gangan. ṣèyí kan ẹ ọlọ́ládé ni adam tó wà. fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ wọ́n ti rórúkọ wọn náà àwọn èèyàn máa mọ̀ wọ́n náà wọ́n ti rí hàn. ibi tí mo ẹ bá ń gáàdì ò dá ni. ẹ tí ẹ ṣe kó bá wù yín má wọ ẹ fojú hàn wá èmi náà lè fi bàgáàdì ojú mi máa máa hàn. ẹ fi wọ́n sílẹ̀ gbogbo ẹ̀yin àgbáyé kò tó fún yín ni wípé wòlíì wòlíì wà níbí àfa wà níbí babaláwo ti wá bọ̀tà ọ̀rí hàndù babaláwo yẹn mọ́ wọ́n represent gbogbo gbogbo babaláwo àgbáyé wọ́n dẹ̀ represent wòlíì àgbáyé wọ́n dẹ̀ represent àfa àgbáyé so lẹ́yìn program yìí nìyí ẹni babaláwo ẹni àfa tó o bá ti lè wá sí public kó wá proof wípé òun ríran tó bá ti gbàgbọ́ you are on your own èmi ọba Solomoni sọ wípé kò sí wòlíì láyé kan tó ríran nǹkan tó wà nínú wọn náà sọ. So àfáà kankan ò ríran nǹkan tó wà nínú wọn ló ń sọ babaláwo kankan ò ríran nǹkan tó wà nínú wọn ló sọ bọ̀tà bá wá ti wá rí anyone nínú wọn tó gbà lẹ́ni ẹjọ́ ìsìn yẹn ni kẹ́ máa ṣe irú àwọn ènìyàn ni kò dẹ̀ lọ máa sọ̀nà tó bá yẹ pé àfáà ló gbà á àfáà ní kẹ́ lọ máa sọ̀nà lọ́wọ́ ẹ̀ àfáà tó gbà yẹn ni kẹ́ lọ máa sọ̀nà lọ́wọ́ ẹ̀ tó bá yẹ pé wòlíì ló gbà á wòlíì yẹn ni kẹ́ lọ máa sọ̀nà lọ́wọ́ ẹ̀ tó bá yẹ pé babaláwo ló gbà á babaláwo yẹn ni kẹ́ lọ máa sọ̀nà lọ́wọ́ ẹ̀ for life so báyìí ẹ jẹ́ ká sí ẹ jẹ́ ká wọ̀ ọ́ tó wà bẹ̀ ó rí so ẹ jẹ́ ká sí ẹ ti rọ́wọ́ mi ẹ ti rí kí ló wà rí pọ̀mọ́ pọ̀mọ́ síkú pọ̀mọ́. mo sọ mo nìkan jíjẹ ló wà ojú ẹ lẹ́ẹ̀kan. màá já yín dànù ṣé switch lélẹ̀ ṣé switch lélẹ̀. èyí switch bọ̀ ṣé switch rèé ṣé ìkádọ́là mo fi hàn yín rèé mo sọ mo ní nǹkan tí mo ní nǹkan tó wà nínú mi nínú nǹkan ọba tìkó ló wà ní ẹ lè rọrùn wọ̀ sẹ́. àzì mo sọ náà mo ní nǹkan tí mo ní wà ní àdúgbò láwọ àti sọ. sẹ́ẹ̀rì gbèsè ayé yín níta sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì lọ́tẹ̀ ń bọ́ fáwọn èèyàn tó bá yẹ pé àwọn ènìyàn ló wá sọ́nà ẹ̀ sìn mo sọ ma kúrọ́ fún nìyẹn wípé kì í sọkọ ẹ kì í ṣèyàwó ẹ kì í ṣe bá Prometheus ti japa. Wọ́n ti japa. Ẹ̀dá lẹ́kùn bolo. Ẹ̀dá ẹ̀dá gift bolo. Ẹ̀dá gift bolo. Ẹ̀dá gift. Ẹ̀dá gift bolo. Ẹ̀dá gift bolo. Ẹ̀wọ̀n anybody sọ. Prometheus ti wá ibàyí. Prometheus ti wá ibàyí. Mo gbìyànjú o, but mo try. Ọba ọba mo try now. Ọba mo ti rẹ́rìn ọrùn mi ti fẹ́ lọ. Yàrá ẹ̀dá mi ò fẹ́ rí ẹ níbi ìrédìrídì. Ṣé switch ilé yìí? <laughs> ṣé switch lélẹ́yìí ẹ máa scriptors o. ìmọ̀ dára ẹni pé kí ni ẹ ti rẹ́ mi padà mo tẹ̀ láì ṣe é kádàmù. ẹ̀mí ọlọ́run ẹ̀mí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún mi wọn tí àwọn ah! ẹlẹ́mìí bá ti gorí òkè wọn fẹ́ sẹ́ǹdì aṣọ àdúrà wọn wọn ò rí kankan màláìkà já màláìkà wọn ò rí rúùtù they cannot say anything ọlọ́sàn-yìn kò lè sọ ọkọ̀ tó wà ń bì ẹ tó wọ ẹjú kò lè sọ ọlọ́ọ̀ nìkan ló mọ gbogbo nǹkan ẹ bá máa purọ́ mọ́ nǹkan tá a sọ hmm. nìyẹn lẹ́yìn evidence tí mo fi hàn yín yìí ẹ tó bá wà lọ jì sínú ọ̀fìn ayé lẹ́yìn yẹn kò kàn mí mọ́ hmm. ok ṣùgbọ́n tó bá yẹ pa ọlọ́sàn-yìn ló jáde lọ́dà tó ń fẹ́ tó wà fọ̀sàn-yìn wà á máa tó gbé wá ó ṣeé ṣe káwọn kan sì wà níbi kan tí mo mọ̀ pé gbogbo àgbáyé ló wọ ọba Solomoni báyìí ṣé ẹ ti rí àṣírí àwọn wòlíì àtàwọn àfáà yín bó ṣe purọ́ fún yín ìwọ tó ti sọ fún yín pé lágbájá báyìí ò kí ń sọkọ ẹ lágbájá.